ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا كلا نمد هؤلاء وهؤلاء من عطاء الحمد لله مالك يوم الدين ذي العزة والجبروت جل جلاله وتقدست أسماؤه وتعالى جده والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه وتابعين له بالإحسان إلى يوم الدين إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́wọ́ bá wa ọba Allah ọba tí ìkápá àlèkè a máa ń bẹ lọ́wọ́ rẹ̀ gbogbo àwọn tí ọlọ́wọ́ bá aláàsọ́dọ́ba tí wọ́n jẹ́ alákòóso gbogbo wọn máa bá búbú fọ́lọ́wọ́ bá jọ́dá ẹnìkan náà ní kápá rẹ̀ ń bẹ lọ́wọ́ ẹ̀ òun náà ni Allah subhanahu wa ta'ala ọba yìí lọ́ba tó tóbi jù ọba jẹ nípa ọba tí ó sọra rẹ̀ láwọn orúkọ tó sẹ́nìkan tó lè jẹ́ ó kọ́tọ́ láwọn ọba ń jẹ́ títóbi ọlọ́wọ́n bá wa ó tóbi ó ju gbogbo ń tọ́ dà lọ àwa fún un lérí pé ó ṣe wá ní mùsùlùmí òdodo àwa bẹ̀ pẹ̀lú agbára rẹ̀ àtàánú ẹ̀ kọ́lọ̀ mọ́sẹ̀dí alọ́lẹ̀ bá ní mùsùlùmí òdodo ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kọ́bá òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kọ́bá gbogbo àwọn ará ilé rẹ̀ àtàwọn rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dájú ní ọ̀rọ̀ tẹ́yìn máa wáyé fún láti gbọ́ ó náà lọ́rọ̀ tó bá ní ṣe pẹ̀lú alukur'an ẹ̀rí súnà nẹ́bùwà Muhammad ọlọ́mọ́sá fẹsẹ̀ wà múlẹ̀ lérí ẹ̀ dáadáa ó nìkan náà ní ojú ọ̀nà tó jẹ́ pé èyàn lè tọ̀ tí ó fi dé ọ̀dọ̀ ọlọ́run ọba wa tí ó fi wà nìjẹ́nà gbogbo tí wọ́n bá ti pè lẹ́sìn tá a bá ti lákọọ́lẹ̀ fún nínú alukur'an àwọn hadisi ara kan lè fún wọ́n yí pé lẹ́sìn àdádálẹ̀ ni wọ́n máa ń pè é bídíà ni wọ́n máa ń pè é gbogbo bídíà pátá ànú ni ẹni bá wá wo kó ànú kò síbi kankan tí yọ́ lọ lè já sí tó ju kọ́lọ́ lè já sínú iná ọlọ́run lọ ọlọ́run abẹ́ọ́ mọ́síwá lọ́mọ náà o mú kí ashabul fadila àwọn àfáàwà àgbààgbà tí wọ́n bẹ́ ń kalẹ̀ àti gbogbo àwọn èèyàn ńláńlá lọ́kùnrin wa àbí lóbìnrin wa mo kí gbogbo adájọ́ mọ́lé akẹ́kọ̀ọ́ mo kí gbogbo àwọn ọba mo kí gbogbo àwọn ẹlẹ́kọ̀ọ́ tí wọ́n kọ̀ọ̀yàn lẹ́kọ̀ọ́ mo kí gbogbo àwa tá jẹ́ brothers wa àtàwọn sisters wa ipe àlàáfíà ọlọ́run àánú ọlọ́run kọ́lọ́mọ́sàjẹ́ ọmọ bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa ètò wọn ní kágbéyẹ̀wò ní àárọ̀ yìí láàrin àsìkò díẹ̀ ta ní òun náà ni al-isti'dadu lil yawm al-akhir ìpalẹ̀mọ́ fún ọjọ́ gbẹ̀yìn ọjọ́ gbẹ̀ndẹ̀yìn àwọn nǹkan wo láàfi palẹ̀ mọ́ tí a fi lọlẹ̀ wà nínú àwọn tí ọlọ́run ọba aláwọ̀ ṣàánú tó bá dijọ́ alkiyama àwọn nǹkan wo láàmà ṣe ẹni bá mọ̀ pé àjò láyé yóò máa palẹ̀ mọ́ láti padà sílé àdúnìyà lẹ́sàtì dára ìkọ̀ọ̀mà gbogbo wa pátá ta bára wa nílé ayé bá ṣe bára wa yìí wọ́n ní ẹjá lọlẹ́ mọ̀ yìí pé ilé ayé ìsinmi tá a máa bẹ́ẹ̀ lọ gbére fàyínnàmà darul ubur ààyè kan ń kó wa sí ta kàn fẹ́ kọjá ń bẹ̀ àdúnyà darul amal ilé ayé tá a wà yìí òun náà nílé iṣẹ́ wọ́n ti ṣiṣẹ́ lọ́rùn o ayé ni wọ́n ti ń ṣiṣẹ́ wọ̀lẹ̀ áàkàràtù dáàrù lè jàzá ọ̀run láti lọlẹ̀ gbẹ̀sán ṣẹta sílé ayé fàyín ká na khairan fa khaira fàyín ká na ṣar fàyín ká na ṣara fa ṣar tọ́bọ̀ wá jẹ́ pé dáadáa lè bá bá kò láyé ẹ̀yọ́ lọlẹ̀ sinmi lọ́run tí ó bá wá jẹ́ dáadáa kọlọ̀mọ́sà sọ́ni kọ̀ọ̀kan wá bẹ̀ ẹ̀yọ́ lọlẹ̀ gbẹ̀sán sẹ́ kílẹ̀ sàn tọ́wọ́ fẹ́ni tí ò ṣe dáadáa láyé ìyá náà ni ìyá ń bẹ tọ́lọ́run ti tọ́lọ́run bá aláàtí pèsè kalẹ̀ fáwọn tí ó jẹ́ kọ́lọ́mọ́já wọ́ wà nù wọn àlìjánà sì ti wà lẹ̀ fáwọn tó fẹ́ gbádùn ń bẹ kọ́lọ́mọ́sàfẹ́ ní kọ̀ọ̀kan wá sí inú wọn al-yawmul akhir ọjọ́ gbẹ̀yìn huwa yawmul qiyamah òun náà ni ọjọ́ ìgbédìde nínú sàárè ọlọ́run gbé wa dìde nínú sàárè wa summiya bil yawmil akhir li annahu la yawma ba'da wọ́n sọ ọjọ́ yìí ní ọjọ́ gbẹ̀yìn nítorí pé kò ní síjọ́ mi ìmọ̀lẹ́yìn ìjọ náà yajma'u Allahu fi al-awwalina wal-akhirin tọ́lọ́wọ́ tó kó gbogbo ń tọ́ dájọ́ sójú kan nínú àwọn tán ti lọ àtàwọn tí wọ́n ń bọ̀ àwọn tó ṣáájú àtàwọn tó gbẹ̀yìn ọlọ́run ó kó gbogbo wọn jọ sójú kan wọ́n ní lẹ́yìn ìjọ yẹn kò tún ní síjọ́ mi mọ́ yawmul hisab al-yawmul akhir ọjọ́ gbẹ̀yìn tá a wí huwa yawmul hisab òun náà ni ọjọ́ tí wọ́n fẹ́ ṣèṣirò iṣẹ́ wa yawmul mizan ọjọ́ tọ́lọ́ wọn iṣẹ́ tẹ́nì kọ̀ọ̀kan wa tá a ṣe ẹni wọ́n bá wọn sẹ́ rẹ̀ tó bá bọ́ síbi tó yẹ kó bọ́ sí yọ wà lìjánà ẹni tí sẹ́ tí wọ́n bá wọ̀n tí ó bá ṣe déédéé tó yẹ kí ó fi wà lìjánà yọ lọ́nà ọlọ́ yawmul fasl ọjọ́ tó jẹ́ pé ẹ̀yàn maya mi irọ́ dùó lọ́tọ̀ òdodo dùó lọ́tọ̀ ni kò sí rọ́lọ́hun kò sẹ́tàn yawmul haq ọjọ́ òdodo téèyàn gbọ́dọ̀ gbàgbọ́ pé ọjọ́ náà ń bọ̀ wọ́wọ́ yawmut tagabun ọjọ́ tá a wí náà ni ọjọ́ àbámà lilmu'minina wal kafiri mùmìnì òdodo sàbámà wípé kí ló dé tó wọ́n wá ṣiṣẹ́ dáadáa jù báyìí lọ ala fi ibadatihi fi ibadatillah àwọn kèfèrí náà sàbámọ̀ yí pé a táwọn bá mọ̀ ní islam làwọn ọba ṣe àbẹ̀ọ́ nínú àánú rẹ̀ àtàwà àrọmọdọ́mọ wa ọlọ́mọdé àṣẹsùn ní ìkátó lọ lè bọ́lọ̀wọ̀ bá wa al-yawmul akhir ẹ̀yọ́ ọmọ ayá mi ọjọ́ gbẹ̀yìn dáwí yá àti ìbádàn ti ha ìdúnìyà wa zawaliha ọjọ́ kan tí ó padà dé ni lẹ́yìn gbà tílé ayé bá ti tán tílé ayé bá ti parẹ́ tí gbogbo tó wà mẹ́bà ti lọ wà mọ́ ti jẹ́ mẹ́rin makalokọ́ ti wá aláàkìhà ọjọ́ alìkìyàmọ̀ yìí táàpì ní ọjọ́ ìgbẹ̀ yìí wọ́n ní yọ́ padà dé lẹ́yìn ìgbà tí ọlọ́run bá pa gbogbo nǹkan tí gbogbo nǹkan tó dá tí gbogbo wọn bá kú tán gbogbo tí ń bẹ lérí ilẹ̀ pátá ọlọ́run padà pa gbogbo ẹ̀ mínàlẹ̀ insi wàlìjín bọ́yọ́ mi èèyàn ní àbálìjànú wàlìhàyàwá gbogbo àwọn ẹranko tá a rí yẹn àwọn náà ò ní sí mọ́ wọ̀nàbá ti gbogbo tá ń jẹ àwọn àwọn irúgbìn gbogbo ẹ̀ yọ tán pátápátá kò wá ní sin kankan máa fi ẹyọ kan wala ahadun illa kò wá ní sẹ́kù ẹnì kankan má lẹ́yìn ọlọ́run ọba ọmọ ya mi ta ni wọ́n wàá gbà ọ́ lẹ́njọ́ yẹn àárín rẹ àti ọlọ́run ọba ọgbọ́dẹ̀ lọ lè pàdé ọlọ́run wa. torí gbogbo nǹkan tí ọlọ́run gbàgbọ́ tó ló ń sìn gbogbo ẹ̀ náà wọ́n ní yọ̀tàn yìí ní tó jẹ́ ọ̀tàn ni pé kìí sọlọ́run tó bá jọlọ ni kò ní í tán ẹni tó wá ní kí gbogbo nǹkan tán pátá òun náà lọ́lọ́run òun náà ni Allah thumma yab'athu Allahu fil yawmil akhir jami' al-khalaiq lẹ́yìn ìgbà yẹn yóò wá sẹ́kù ọlọ́run nìkan a'udhu billahi minash shaitanir ọlọ́wọ́n bá ní gbogbo nǹkan tí ń bẹ gbogbo ẹ̀ ní ọ̀padà ní símá wàyẹ́bùkọ wájú wọ́rọ̀ bíkà zil jalali wal ikram yóò wá ṣẹ́kù ẹ̀ nìkan ṣoṣo òun náà là ń pè ní Allah Allah yẹn lọ́lọ́run ẹ̀yọ́ mayami wáyú yíhe maratan okra lílẹ̀ òkúfù bayna yàdẹ́ ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala yóò wá jí gbogbo nǹkan yóò jí wá padà á dìde síwájú ọlọ́run á nàró síwájú ọlọ́run jalla jalaluhu òfàtàn òráta górìlà gbogbo àwọn ẹ̀dá pátá ládìde nínú sàárè mọ́sàyè méjì lérí ẹ̀ kọ́dà ànábì tó sàlàyé bá ṣe dìde ànábì ni á dìde òfàtà kò ní sí bàtà lẹ́sẹ̀ nìkọ̀ọ̀kan wa òráta gbogbo aládìde ní òhò kò ní sí nǹkan kan lára wa òkàmúná gbogbo àwọn eléri wa wọn ò ní wọ nǹkan kan òlàmáhùná gbogbo àwọn àfà wọn ò ní wọ nǹkan kan rìjálùná àwọn ọkùnrin àárín wa wọn ò ní wọ nǹkan kan nisauna àwọn obìnrin wa wọn ní wọn kankan jalla jalaluhu du'afauna gbogbo àwọn ọ̀lẹ wọn ní wọn kankan jọ náà wọ́n akiri àwùnà gbogbo àwọn alágbára kálukọ́ dọ̀lẹ́ àwọn náà ní wọ̀ kankan. ayọ́mayami nínú ẹ̀sìn wa gúrìlà anábì ní àwọn atajọ́kùnrin á dìde pẹ̀lú àdọ̀dọ́ tí wọ́n gé nígbà tí wọ́n dábẹ́ fún wa. Allah subhanahu wa ta'ala ọlọ́mọba aláǹsàlàyé fún wa. A'udhu billahi minash shaitani rajim. ọlọ́mọba ní. Allahu la ilaha illa hu ọlọ́wọ́ bá ní èmi Allah kò sẹ́lòmí tí ó yẹ kí ẹ tún jọ́sìn fún lódodo lẹ́yìn èmi nìkan ọlọ́wọ́ bá ní ẹ̀lẹ́tọ̀ láti sìn kankan míì nǹkan wọn náà sì lẹ́tọ̀ kẹsìn lẹ́yìn ọlọ́wọ́ bá Allah nìkan la yajma'annakum ila yawmil qiyamah ọlọ́run ọba ní mò ń fi ń dá yín lójú láyé di ma'annakum èyí fi ń dá yín lójú wípé ìwọ́n gbé yín dìde o tó bá dijọ́ kìyàmà gbogbo ilẹ̀ dìde láàárọ̀ ìbá fi ọlọ́run ọba ní ẹ má ṣe iyèméjì lérí pé dìde o kí ló tó ń ṣe iyèméjì ẹni tó da ọ wálé ayé nígbà tó sì tẹ́lẹ̀ òun ni ó tún tún gbé dìde padà agbára tó fi dá ọ sílé ayé nígbà tó sílé ayé tẹ́lẹ̀ tọ́lọ́run wá mú ọ wá sílé ayé ọlọ́run ọba aláàtú wá pa ọ́ tó wá pa tán tún padà ọwọ́ ń ṣe ọlọ́run ọba ní láàárọ̀ ibà fi hì kò sí iyèméjì ń o wa ọlọ́run ní ta ni máa ń sòdodo tí sì máa ń rí bẹ́ẹ̀ lẹ́yìn ọlọ́run òdodo ni pé ẹ padà dìde ọlọ́run wá ọba òdodo ní sọ fún yín kò sí rọ́mbẹ́ o ẹ padà dìde sórọ́tù ànìsá àyà 87 lọ́lọ́wọ́ bá láti sọ bẹ́ẹ̀ àlèyàwó àkír ẹ̀yọ́ miami ọjọ́ gbẹ̀yìn òwò yàwó mú kí yá mi kú lílì mákàlókì òun náà ni ọjọ́ tí gbogbo àwọn ẹ̀dá ọlọ́run tá dìde fún ọlọ́run tábà ti jáde nù sàárè báyìí á nàró ni kò sẹ́ni kò sí rọ́ọ̀gì kò sí ṣẹ́ẹ̀ kò sí kankan ní adidul mahshar ibi tí ọlọ́run ọba aláàfẹ́ kó gbù wá sí adúlù máa ṣàrì yẹn wọ́n ní ọ̀fẹ́ gan gbogbo yẹ̀pẹ̀ tó wà ń bẹ̀ ó funfun báláwo bíi fúláwà ó funfun báláwo awa àwa nàró àwa dúró kò wá sẹ́nìkan tí ó jòkó wọ́n wá sún ọ̀rùn mọ́ wa kálukú ọmọ wa kálukú ọmọ wa kálukú ọmọ

gbogbo àwọn pírẹsidẹ́ntì ayé ọlọ́run bá ní yawma yaqumu nnas gbogbo wọn ni wọ́n nàró wọ́n nàró fún dání jama li rabbil alamin fún ọlọ́run ọba nìkan ìdáǹgbó yín bẹ̀ ni pé kò sọ ọlọ́run láàrin wọn tọ́lọ́run ń bẹ láàrin wọn ni yọ́ sọ fún Allah pé èmi ò ṣe kíni èmi ọ̀nà rò àwa bẹ́ẹ̀ àmọ́ olùgbàgbọ́ òdodo ní pẹ́ o kọ́lọ́mọ́sà fẹ́mi àti ẹ sínú wọn ma bẹ́ na zóòrè wà láàásùn ee anábì sọ nínú ẹgbà wákan anábì ní àwọn olùgbàgbọ́ òdodo àádùó àwọn ní ó dùó àmọ́ táwọn ó fi dùó ń bẹ̀ kò ní ju àsìkò tí ń bẹ láàrin gbàtà kí zúrì tán kátó kí asìrì lọ láàrin zúrì ni ẹ wá rí àwọn kèfèrí táwọn ò mùsùlámù dọ́rùn àwọn tí ò mùsùlámù dọ́rùn tí wọ́n gbọ́ lọ́n gbọ́ gbogbo àwọn ẹlẹ́sìn míì àti gbogbo àwọn mọ̀náfìkì tọ́jẹ́ pé àwọn náà ń bẹ nínú ṣẹ̀ṣe àtúnjọ́ ń pàdé mọ́sálásí gbogbo àwọn tọ́jẹ́ pé wọ́n gbàgbọ́ nínú ṣẹ̀ṣe wọ́n tún gbàgbọ́ nínú Islam wọ́n wá da méjì papọ̀ àwọn eléyìí kèfèrí làwọn náà gbogbo ẹni tó ṣe Islam pátá àbẹni tí Islam rẹ ti bàjẹ́ kó tó kù láyé wọ́n láwọn tiwọn ọlọ́run ròyìn àwọn náà ó ní fi yawmin kana miqdaruhu khamsina alfa sana ọlọ́run bá ní 50,000 years làwọn fi dúó ọmọ ìyá mi ọlọ́run ní jẹ́ kí wọ́n wà ní àwọn 50,000 years ọlọ́run ní jẹ́ kí wọ́n náà wà ń bẹ̀ ọmọ ìyá mi ó ní jòkó bóòlù sí fẹ́ jòkó ó lè jòkó kò sáṣẹ pé kò jòkó kò síbi tó fẹ́ jòkó sí

wàlhàdìrín àtàwọn àtàwọn tó ṣáájú àtàwọn tó ń bọ̀ lẹ́yìn wa ọlọ́ni gbogbo wa pátá lòun kò jọ̀ǹjọ̀ náà ẹnìkan ò ní miss ọlọ́wọ́n bá ní yawma yajma'ukum yawma yajma'ukum li yawmil jama'ah ọlọ́wọ́n bá ní ọjọ́ tá a kò yín jọ ọjọ́ náà ní jẹ́ ọjọ́ àkójọ dhalika yawmut taghabun ọlọ́wọ́n bá ní ìjọ náà òun náà níjọ́ àbámọ́ àbámọ́ o tí mi bá mọ̀ ní a ah, ìbá ti yan alákà méjì lóru mẹ́rin ni bá máa yan ìmọ̀ pé yóò rí báyìí tí mi bá mọ̀ ní owó tí mo ní ìbá fi sàánù owó wa mo wá ná díẹ̀ ìbá ná púpọ̀ àti bá mọ̀ ní ìbá jíṣẹ́ ọlọ́njú báyìí lọ ìbá ṣe farada tí mi bá mọ̀ ní ìbá máa kírun dáadáa jù báyìí lọ gbogbo ẹlẹ́sìn pátá ni wọ́n sábà máa pé wọn ò bá ṣe jù bẹ́ẹ̀ lọ ẹ̀rọ tí wọ́n lẹ́sìn àwọn sábà máa pa òṣìṣẹ́ láàrùn suratu tagabun ayalẹ̀ kẹsàlọ́wà al-yawmul akhir ẹ̀yọ́mọ̀ yá mi ọjọ́ gbẹ̀yìn wà yawmu tubula sarair òun náà lọ́jọ́ tọ́lọ́wọ́ tú àṣírí gbogbo wa ọlọ́wọ́ tú àṣírí gbogbo wa àfẹ́ni tọ́lọ́wọ́ bá bo tiẹ̀ kò sẹ́ni táṣírí òní túnjọ́ náà torí ń jọ yẹn gbogbo ọ̀hàn kedere síwájú ọlọ́run ọmọ wa retí ìdájọ́ ọlọ́run àmọ́ ọlọ́run ó bu àwọn kan láṣìírí jọ náà kọ́lọ́mọ́sán fàwọn náà sún náà tọ́lọ́run ó bu àṣírí wọn ọlọ́run ọba ni yawma tubila sarair ọlọ́run ọba ni ijọ́ àlìkìyàmà ọjọ́ tún àṣírí ni o fama lahu min quwwatin wala nasir ọlọ́run ọba ni kò sí alágbára kan jọ yẹn o táṣìírí bá ti tú tí wọ́n ti ní tí ó gbọ́ ayé láti máa ń lágbára ipe wọ́n ti dájú ẹ̀wọ̀n fún wọ́n ní ẹ̀gbọ́n rẹ̀ ọ̀rẹ́ sínétọ̀ ni wọ́n ní dádì rẹ̀ wọ́n ní àbúrò àbúrò mínísítà ni wọ́n dẹ̀ sọ fún pé kọ́ máa wẹ̀wọ̀n má kò sì ní wẹ̀wọ̀n pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àmọ́ ọlọ́run ọlọ́run bá ní famalahum min quwwa kò sí agbára kan téèyàn mú dọ́rùn gbogbo àdìdọ́lẹ̀ gbogbo àwọn pàró òǹdè ìgbàdí ẹgbẹ́ ayé ẹgbẹ́ awo lẹ́kẹ́ òkùnkùn lẹ́kẹ́ àwọn lẹ́kẹ́ kan pẹ́sẹ̀ bá so máa ọwọ́ báyìí inú òkùnkùn ni wọ́n ti ń fún wọn gbẹ̀rẹ̀ gbogbo agbára téyàn máa ní téyàn fi bọ́kù lọ́wọ́ ìyà táṣìrì òfin ní tú bóyá agbára kọ̀kọ̀ àbágbára físíkà ọlọ́wọ́ bá ní kò sí ìtí ọ̀sẹ̀lẹ̀ jọ náà kò ságbára máa gbogbo á ti dọ̀lẹ̀ wala nasir kọ́dà kò sẹ́nìkan tí wọ́n ràn wá sí lẹ́yìn Allah nìkan a kò ní dá káàrin wọ àtàláyàn ọbàjẹ́ kó tó kù láyé torí tó bá ti dàrú kẹ́ tó kù láyé wọ́n yé tó ń lọ́wọ́ ó ti tán nìyẹn Suratu Talaq ayé ẹlẹ́ẹ̀kẹsàn àti ẹlẹ́ẹ̀kẹwàá al-yawmul akhir ọjọ́ gbẹ̀yìn wa yawmud din ayé yawmul jazaa kí wọ́n bá ní yawmud din ní ọjọ́ ẹ̀san ni dínú bẹ́ẹ̀ kìí ṣe ẹ̀sìn ẹ̀san ayé yawmul jazaa lọ́lọ́run fi ní alhamdulillahi rabbil alamin arrahman arrahim maliki yawmid din ọ̀yìn àwọn owó kọ́tọ́lọ́run fi ròyìn ara ẹni

bí ìdílé ọlọ́wọ́ bá ní gbogbo ẹni tí ó bá ṣìpẹ̀ tí ó bẹ̀ mí pé òsì ah, yọ̀ǹda ilé ànábì ó ṣìpẹ̀ àwọn màláìkọ̀ ṣìpẹ̀ àwọn wòlíì ọlọ́run ṣìpẹ̀ àwọn àfọ́ ó ṣìpẹ̀ olùgbàgbọ́dọ̀ lóbìnrin lọ́kùnrin wọn ó ṣìpẹ̀ ẹ ṣìpẹ̀ àwọn tó bá wù yín ẹni bá báyìí má ní dọ́run ni ó kìsẹ́ tó ṣoògùn oṣoògùn títí tí kú fi dé kò sẹ́ni tí ó lè ṣìpẹ̀ yàwọn oníṣìpẹ̀ wọn náà tí gbogbo wọn bá ṣìpẹ̀ tán Allah yóò wá ní kálukú ti ṣìpẹ̀ èmi ọlọ́run náà èmi náà fẹ́ ṣìpẹ̀ ọlọ́run wà fa ẹni tó wá wù yóò fa ayọ yóò fi sínú àlìjẹ́nà ṣẹ̀rí ìjọta wì ẹ̀yọ́ màyá mi òun á pè ní yawmu din ọjọ́ ẹ̀san ṣẹ̀rí ẹ̀san ẹ̀yọ́ màyá mi gbogbo ẹni tí ó bá pátápátá níjọ́ náà yóò lọ lè gbàṣẹ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run ṣé kí n ṣìpẹ̀ illa bi idhni ọlọ́run wọn ni wọ́n yá lè ṣìpẹ̀ yóò sì wá sọ fọlọ́wọ́n bá pé dákun mọ́sá ìgbàpẹ̀ mi fún ọlọ́wọ́n sì wá gbàpẹ̀ rẹ̀ tó bá lọ lè gbà yọ̀dá tọ́lọ́wọ́n bá grant yẹn kọ́ ọ̀dọ́ ta ló tó padà sí yẹn jama ọ̀dọ́ Allah náà ló tó padà sí yẹn. ọjọ́ náà yóò mú olùbùkà ọjọ́ ẹkún fún àwọn owó jama fún àwọn alukufaru wal-usad àwọn tí wọ́n kú níkù kèfèrí àti gbogbo àwọn mùmíní tí wọ́n àwọn ẹ̀ṣẹ̀ ńlá àwọn náà sunkún àmọ́ àwọn tí ó sunkún jù làwọn kèfèrí táwọn ṣe Islam lọ́lọ́wọ́ bá aláàfin sọ fún anábì pé ká anábì sọ fún wọn yí pé falyadhaku qalila eré anábì sọ fún wọn yí pé kán rárá rẹ́rìn ni o jaza'an bima kanu yaksibun ẹ̀san bọ̀ ó náà ni ẹ̀san yìí tí wọ́n fọwọ́ bá ní kán rárá ó sì Islam rẹ́rìn kí ní pọ́ lẹ́rìn tọ́bá ti kú láyé ọlọ́lẹ̀ sọ́fà ní ó lè dàmú ní e-, èyàn òṣè Islam ó wá ní inú ń dùn kí ní dùn ọdún ọmọdé òṣè Islam onínú rẹ̀ ń dùn àwọn fámìlì rẹ̀ òṣè Islam onínú rẹ̀ ń dùn ọlọ́wọ̀ dùn ọ́nù ẹni ọba ti Islam ọlọ́wọ̀ bá ní kọ́ máa sunkún kalẹ̀ ní torí ẹkún ń bọ̀ tí ò ní rẹ̀ ní ọlọ́wọ́n bá ní wattaqu yawman turja'una fihi ila Allah ọlọ́ni ẹbẹ̀rù ọjọ́ tẹ́lẹ̀ pàdé ọlọ́run thumma tuwaffa kullu nafsin ma kasabat gbogbo tẹ́ni kọ̀ọ̀kan bá ṣe ọlọ́run bá ní àfún lẹ́sàn rẹ̀ wa hum la yuzlamun à ní sàbòsí o kò sàbòsí jọ alkiyama faman ya'mal mithqala dharratin khayran yara wa man ya'mal mithqala dharratin sharran wọ́n ti kọ́ síbẹ̀ kó gbèrú lágbájá ń jọba lágbájá ọkàn béèrè ọ̀nà bọ́kàn ní ah, ọ̀nà èkó ní ọ̀nà ìbàdàn ní wọ́n kọ́ síbẹ̀ fún ọ̀tọ́ bá ń bẹ̀ pé ojúwe ọ̀nà fáwọn ọkàn ọkàn lásán síwájú ọmọ ìyá rẹ̀ ń bọ̀ ọwá túlùká wọ́n kọ́ kalẹ̀ tọ́bọ̀ sì jẹ́sẹ̀ nìkan kan ò ní bọ́ tọ́lá àwọn kẹlá máa káàtì bú náà wà lẹ́gbẹ̀ẹ́ wa yà àlàmúná má tẹ̀fà lù ọlọ́run láwọn màláìka ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yín tí wọ́n kọ gbogbo ẹlẹ́ bí màláìka ò kọ́ tẹ́lẹ̀ gan ọlọ́run nígbàgbé ọkàn ní kan kọ́ kò fi dára lẹ́yìn náà kálí mọ̀ páwọn màláìka méjì ń bẹ lọ́tún lọ́sì tí wọ́n ṣe kíni tí wọ́n kọsẹ̀ wálẹ̀ kọ́lọ́mọ́sà járí dáadáa ṣe Suratul ọlọ́mọsá fèmí àti ẹ̀sáàrin wọn o àlìfà ìzúná fìlíọ́mẹ́lì áàkìrì àwọn tó jẹ́ pé tó bá dijọ́ àlìkìyàmà ọlọ́wọ́n bá aláà yóò fi wọ́n sínú àwọn tí wọ́n jèrè àwọn tí wọ́n rábayọ àwọn tí wọ́n jèrè àwọn tí wọ́n láṣẹ yọrí nìyẹn wọ́n ní humul ladhina dakhalu lìjánná bi rahmatillah òun náà làwọn tó wọ́n wá ní jaza'an bima kanu ya'malun ọlọ́run bá ní àwọn èèyàn gbádùn nínú àlìjẹ́nà yóò máa jẹ́ èrè iṣẹ́ tí wọ́n ṣe kíní tí wọ́n ṣe ọmọ ìyá mi tó bá ṣiṣẹ́ ò ní wàlìjẹ́nà àmọ́ṣẹ́ rẹ nìkan ò gbé wàlìjẹ́nà owó ṣiṣẹ́ ọwọ́ àmọ́ béèrè àánú ọlọ́run lérí ẹ̀ ọlọ́run ni wa innama tuwaffawna ujurakum yawmal qiyamah ọlọ́run bá ní gbogbo ládàá iṣẹ́ yín gbogbo ẹ̀ pátá yín tí ó pé pérépéré níjọ́ àlìkìyàmà asanyile sanse yi kálukú ọgbẹ̀ sánsẹ́ famanzọ́hùsí àní náàrí ẹ̀rí ọlọ́ni famanzọ́hùsí àní náàrí ọlọ́wọ́n bá ní ẹni tí wọ́n abá yókùn nákù lọ́rùn ẹ̀ ìwọ́kọ́ yọ yọ ni o ipe táwọn yẹn bá wọ náà àwọn èso náà táwọn fún zuhun sí aninnaari ọlọ́run lẹ́yìn tí wọ́n bá yọ kùnà kú lọ́rùn ẹ̀ wà ó di kílà àdìjánná tí wọ́n wá fi sínú àdìjánná ọlọ́run ní wà dákàlẹ̀ jánná wà ó di kílà jánná tí wọ́n wá fi sínú àdìjánná aláàní yọ kùnà kú lọ́rùn ẹ̀ aláàní yọ tí ọ sínú àdìjánná yọ da káàrin wa tàlà náà kọ́ mọ́ bàjẹ́ kó tó ṣe kíni kó tó kó láyé ọlọ́run ní fakọ̀dì vas àwọn lẹ́yìn ni wọ́n jèrè àwọn ni wọ́n láṣeyọrí àwọn bọ́ kọ́lọ́mọ́sàfẹ́ wọ́n mọ̀ ní hayatu dúnìyà ọlọ́ni yẹ rílé ayé tẹ́wà yìí ẹ gbogbo àwọn ìgbádùn tẹ́ ń gbá yẹn illa mata'ul ghururi ẹ̀tàn lásán ni ó ẹ̀yọ́ màyá mi léni léni léni léni bá ṣe jáde yìí àwọn kan jáde wọn ní wọlé kọ́lọ̀ mọ́ kàwá mọ́ wọn àwọn mi ò kú léni jàmbá léni náà wọ́n kú ó sì ń pláàni twenty years thirty years hundred years tó ń bá ṣe báyìí wọ́n ṣe báyìí tó ń bá ṣe báyìí wọ́n ṣe báyìí ọlọ́mọba alákọ̀ọ́sọ àánú wa suratu Al-Imran 85 185 lọ́wà tó àwa débi tá a wí al-istidadu lil yawmil akhir àti mọ̀ pé ọjọ́ ẹ̀san òun náà níjọ́ al-qiyama ilé méjì ló sì wà ń bẹ̀ an-nar wal-janna iná ọlọ́run àtàlìjẹ́nà àwọn akọ́ ọ̀tún wọ́n kọ́kọ́ wọ iná tí wọ́n bá wá jóná dàsìkò tó wù ọlọ́run ọlọ́run sì wá mú wọn padà sínú àlìjánà sẹ́ẹ̀rí àwọn alákọ̀ọ́kọ́ táwọn wà àlìjánà táwọn ò ní wọná rárá oní làwọn tí ìkankan òṣè ìmánì wọn tán fi lọlé bọ́lọ́run lẹ́yìn náà wọ́n tú bá lérí ẹ̀ṣẹ̀ ńlá ọlọ́run sì ti foríjì wọn kan tó kò láyé àbọ́lọ́run foríjì wọn nígbà tó wà nù sàárè àbọ́lọ́run fún eríjì wọn èyí títí ẹ bá wúwo jù huwa fi 'ishati radiya wa amma man khaffat mawazinuhu fa ummuhu hawiya wa ma adraka ma hiya narun hamiya ọlọ́run ẹni tí òsùn wọn sẹ́rẹ̀ rẹ̀ tó bá fi lè tẹ̀sùn wọn òun náà wà lè jẹ́nà ẹni tó sùn òsùn wọn sẹ́rẹ̀ bútì ẹ̀ tó bá tẹ̀sùn wọn méjèèjì náà wà máa wọná ọlọ́run kọ́ lọ́mọ sí wa lọ́mọ náà ẹ̀yọ́ máa yá mi ọjọ́ yìí wọ́n látàyé bí láti máa palẹ̀mọ́ kí ni palẹ̀mọ́ alákọ̀ọ́kọ́ tí èyàn fi gbàwé pẹ̀lú ọwọ́ ọ̀tún jọ́nà tí wọ́n mọ̀ sọ fáwọn ẹbí rẹ̀ pé ẹ bá ń kàtírà mi ah wọ́n ti fún mi ní permission wọ́n ti fún mi ní certificate wọ́n ní kí n máa wọ àlìjánnà ah ẹni wọ́n bá sọ bẹ́ẹ̀ fún olóò láti yọrí láyé tàwa yìí ah ọwà ńlé ayé ọgbà gbogbo certificate ayé ọwà wọ àlìjánnà kí wọ́n láǹfààní certificate tó gbà ọkọ̀ lé rẹpẹtẹ sí gbogbo ayé ọwọ́ àdọ̀rùn wọn ni kọ́ ọmọ wọn náà ò nílé tó dé sí láti jẹ́nà òfòní òfòní kọ́lọ́mọdé á sí àwọn èèyàn mọ̀ wọ́n mọ̀ káàkiri ayé wọ́n mọ̀ àmọ́gbà tí wọ́n dé náà jẹ́nà wọ̀ bọ́ mbẹ́ al-isti'dadu lil-yawm al-akhir ìpalẹ̀ mọ́ fúnjọ́ yìí wọ́n ní ìgbàgbọ́ wa kámójútó kámójú ìgbàgbọ́ wọ́n bàjẹ́ ọlọ́ni yawma yajma'ukum li yawmil jama' ọlọ́run bá ní ìjọ náà ọjọ́ àkójọ ní o àákò yín jọ o dhalika yawmut taghabun ọlọ́run bá ní ọjọ́ náà lọ́jọ́ àbámà wa man yu'min billah ẹni bá bá yín má nì lọ́run tọ́gbọ́ ọlọ́run gbọ́ tí mi gbọ́ wa ya'mal salihan tí ń yukafir anihu sayyi'ati apẹ̀sẹ̀ rẹ̀ rẹ̀ wa yudkhiluhu jannatin tajri min tahtiha al-anhar àwọn àfisínú àlìjánà tí ó ma gbádùn bẹ̀ táwọn omi ọmọ sàn lábẹ́ àlìjánà náà omi wàrà omi funfun tó mọ́ omi alhamur omi ọtí àmọ́ kìí ṣeré ọtí táwọn múláyé ó kọ́kàn jó kọ́ ni ọ yàtọ̀ síra ọ̀ ẹ̀mọ̀ yá mi laban omi wàrà omi oyin omi tó mọ́ lólo àti omi ọtí tó yàtọ̀ sọ́tí tàà mú láyé ọmọ wa ma gbádùn ọmọ gbádùn bẹ̀ khalidina fiha abada ọlọ́run wa ní tọba ti wá wọ bẹ̀ o ò ní jáde mọ́ ó wà ní àlìjánná bẹ̀ tọ́ ma gbádùn bẹ̀ kò sí òrùn lálìjánná o náà pé òrùn ní ta wá láyé jama kò sí òrùn lálìjánná o la shamsa zamu harira kò sí òrùn <laughs> lálìjẹ́nà gbogbo ó kú ni kò sí pàtó sùn lálìjẹ́nà báwo ló ṣe wá sùn ibi tó bá rẹ̀ wá là máa ń sùn kì í rẹ̀yàn lálìjẹ́nà gbogbo tó bá fẹ́ jẹ lọ́ọ́ jẹ gbogbo tó bá fẹ́ mu lọ́ọ́ máa mu gbogbo aṣọ tó bá fẹ́ wọ̀ lọ́ọ́ máa wọ ọwọ́ àmà bẹ́ẹ̀ ọmọ gbádùn bẹ́ẹ̀ tó bá padà wá yá ọlọ́run wá yín fáyìtì wá pé ká wá á wà pé á ah, gbogbo orí tọ́lọ̀ ẹ̀ an-nadharu ila wajhihi al-karim ọlọ́run ni mo fẹ́ kẹwàá rí mi bí mo ṣe rí mo fẹ́ kẹwàá rí mi mo fẹ́ kí ẹ̀yẹ olùgbàgbọ́dọ̀dọ̀ mo fẹ́ kẹwàá rí mi ọlọ́mọsá fèmí náà síbẹ̀ jọ́nà wujuhun yawma idhin nadira ila rabbiha nadira ọlọ́run ọba ní àwọn ojú tó tuntun jọ yẹn tán wà lè jẹ́nà wọ́n mọ̀ rí ọlọ́run ọba wọn wọ́n rí ọlọ́run ọba ti aláre ó rí aláǹjọ́nà àdẹ́bì ní kọ́dà yìí ní dààmú bẹ́ẹ̀ sí wọn òṣùpá ọjọ́ kẹrìnlá tẹ́ ìdí fún fún fún tó rí bẹ́ẹ̀ lẹ́mọ̀ rí ọlọ́run jọ́ ẹni tí ó wá sẹ̀sìn kọ́ kálá kálá ẹni tí ó sẹ̀sìn ò lè rọ́lọ̀ kálá innahum an rabbihim yawma idhin la mahjubun gbogbo àwọn tí wọn ò sí Islam ọlọ́run ní fi gàgá sáàrin mi àti wọn wọn ní rí mi lọ́rùn nílé ayé ń bí gbogbo alà rọ́lọ́run látòdé rí kó lè absar wáyé lórí ọlọ́run rí gbogbo àmọ́kọ̀ṣẹ́ tó lè rọ́lọ́run láyé ìjọ́ àlìkíyàmù olùgbàgbọ́ òdòdó rọ́lọ́run ẹ̀rí kèfèrí kò ní rọ́lọ́n láyé kò ní rọ́lọ́n lọ́run kí ló fẹ́ rọ́lọ́n ọba fún kọ́lọ̀ lè bá gbogbo àwọn egúngún rẹ̀ tí ń ṣe kó lè bá egúngún àti kí ni jàmbá èwo ni à ń bọ̀ lẹ́yìn òṣìlú tí ò sí ní máa ń pọ̀jù ra wọn lọ́ni ọlọ́mọsá sọ níbi aburú gbogbo tí wọ́n bá ń bọ nínú ìdílé yín tí wọ́n ń bọ nínú ìlú yín Ọ̀ṣun má wọn débẹ̀ ẹni bá ti gbọ̀sùn gbọ́ tọ́gbà gbọ́ ní òòsàn tá a gbọ́dọ̀ máa bọ tó sì gbà gbọ́ pé a gbọ́dọ̀ máa sọdún fún lọ́dọọdún láti fi béèrè tá bá fẹ́ tí wọ́n rà lọ́wọ́ pẹ̀lú ẹ̀ kò lè wà lìjánà lọ́rùn ẹ̀sùn gbogbo àwọn tí wọ́n ń bọ̀ sun ẹni kankun bẹ́ẹ̀ tí wọ́n bá kún bẹ́ẹ̀ wọ́n ní wà lìjánà àlìjánà ọlọ́run kọ kalẹ̀ fẹ́ni tí ọgbà nǹkan mí gbọ́ lẹ́yìn onìkan ni innal ladhina amanu wa amilu salihati kanat lahum jannatul firdausi nuzula ọlọ́run láwọn tó bá gba ẹ̀mí gbọ́ nìkan ni wọ́n wà lìjánà firdausi àjọ́nà ló wọ́n fẹ́ wọ̀ nígbàgbà pé omi òun lọ́jẹ́ kan máa bẹ omi ní fún ọ omi ní sọ àwọn aromi ẹ̀hún náà àkànwò omi náà arígbésó omi náà ni ọ̀hún bẹ́ẹ̀rẹ̀ ni tó mi ọmọ ẹ̀hún bẹ́ẹ̀rẹ̀ ni tó ní kó omi ọmọ sàn ọ̀hún bẹ́ẹ̀rẹ̀ ni tó da omi omi ni wọ́n wá ń sìn bó ṣe kàwé tó ọkàwé ó kéwú olówó lọ́wọ́ ó ti káàkiri ìlú ayé ọgbọ́n náà bóò ni wọ́n sì wá máa sin creation nígbà tó débí kìrìyétọ̀ ń bẹ́lẹ̀ tó dá kìrìyéṣà tó ń sẹ̀ kọ́lọ̀mọ́jì àgọ̀ ni o gbogbo ẹni tó bá fẹ́ ya kèfèrí ọlọ́run kọ́kọ́ dé kọ́gọ̀ náà ọlọ́run kọ́kọ́ ta lọ́rí àgọ̀ èèyàn ní sí ẹbọ àbí kọjá gọ̀ kọ́lọ̀mọ́bọ̀pọ̀lọ́ wa jẹ́ o ọlọ́ agbára ọlọ́run ọba wa ọlọ́run ọba ní dáadé kalifóòsù azim àwọn tó bá wà dìdánná lọ́run ọlọ́run láwọn ẹni wọ́n jèrè o èrè ni ẹ jẹ́ máa ẹ̀mọ́jọ́jọ́ jèrè òun náà ni pé tábàdínkù nílé ayé yìí ti ń tàn yìí a padà wà á máa lọ ní ìṣẹ̀mí kan tó ń wèé tán lẹ́yìn bá wá já sáà náà yọ ọmọ bẹ̀ lọ gbére ni lọ́lọ́n fi ní khalidina fiha abada abadal abidi ọlọ́dún mọ́ ọdún báwo ayé níbẹ̀rẹ̀ ayé lópin àbí àmọ́ ìṣẹ̀mí yẹn ò lópin kọ́ wá já sínú náà kápẹ́ iná lọ wá padà wá já sí kọ́lọ́mọjà wọ náà ẹ̀yọ́ ọmọ ìyá mi bóòrè yẹn fẹ́ ṣe láàrẹ̀ tí wọ́n ní òní jáde máa ìmánì rẹ̀ mọ́jọ́ bàjẹ́ o mọ́sí nǹkan mi lẹ́yìn ọlọ́run sọ́tù tàgámùn ayẹlẹ́ kẹsàn lọ́wà ara ìbádà náà ni pé ẹ̀yàn maya mi ara àìdíngbàgbọ́ òun náà ni kéèyàn gbára lé nǹkan mi sí ọlọ́run ọlọ́run ni wà á lọ́lá ọlọ́run ọba ní ọba yín òun ni gbára lé wà á ọlọ́run ọba ní ọba yín òun ni oníkẹ́ gbára lé nǹkan tó ń mùmínìn tó bá jẹ́ pé olùgbàgbọ́ òdodo tẹ́ ń pèrè ayín bá lẹ̀ ṣe kíni bá lẹ̀ jẹ́ tó bá jẹ́ pé olùgbàgbọ́ òdodo tẹ́ ń pèrè ayín lẹ̀ jẹ́ ọlọ́run nìkan ní kẹ́ gbára lé bá ṣe wáyé ṣe ọlọ́run nìkan ní gbogbo agbára lé tá a bá lọ lé wa tá a túlé tá a bá tú ṣọ́ọ̀bù àwọn èèyàn sọ́lọ́ nìkan làwọn yẹn gbára lé jàmbá òun sùn kan máa ń sọ́ọ̀bù orí nǹkan mọ́lẹ̀ ọlọ́gbára lọ́lọ́run ọ̀gbọ́n tán rẹ ni ọ̀gbára lọ́lọ́run tó bá gbára lọ́lọ́run ò ní nìkan kan míì tó tún gbẹ̀mí lé mọ́ yàtọ̀ sí ọlọ́run ọba wa ìtumọ̀ ẹni pé tọ́ ọba ti jólùgbàgbọ́ òdodo máa gbára lé tọ́ bá ṣe kíní tọ́ bá wù ọ́ ọ̀n padà bọ̀ wá wọná àmọ́ tọ́ bá jẹ́ jólùgbàgbọ́ òdodo ni ọ́ Allah ni kò ṣe kíní kọ́ gbára lé nínú àwọn iṣẹ́ tá a palẹ̀ mọ́ òun náà ni al-amalu salih àwọn kan tá a palẹ̀ mọ́ nílé ayé tí yóò fi lọ lè sinmi lọ́rùn òun náà ni al-ibadatu fi kulli waqt ká máa ń sin ọlọ́run ọba ní gbogbo ìgbà ìrun wákàtí márùn-ún wá kámọ́jì kankan di lọ́wọ́ iṣẹ́ tí bá ń dìrùn rẹ lọ́wọ́ ọmọ ìyá mi dákun lọ lè wáṣẹ́ mi ọ̀gá tó ń ṣe lábẹ́rẹ̀ tí ń sọ fún ọ wípé wàhálà rẹ ti pọ̀ ọ̀fẹ́ kírun ọ̀fẹ́ kírun ọ̀fẹ́ kírun tọmọ pé production tá à ń ṣe yẹn sìn ọmọ slow alhaji ibrahim náà nìyẹn ó ti lọ mọ́kà ó ti wà mí láti bí twenty years ago yìí máa lọ lè jàrún ẹ̀ papọ̀ lé ọwọ́ sọ pé èyí ni alhaji kíni èyí alhaji gàsálì kì í ṣe wọ̀ ìrun náà ló mú lọ́rùn náà bá múrun dọ́rùn wàhálà ni ìrun náà ni ta wá kí láyè torí ìrun ọlọ́run ṣe dá sánmà tilẹ̀ nítorí ìrun fi dá gbogbo tá ń jẹ táwọn torí ìrun ni iṣẹ́ tó ń ṣe ẹgbẹ́ ọlọ́run bá aláà ló provide torí ìrun ìrun gángan níṣẹ́ wa ma umiru illa liya'budullah ọlọ́run láàpá yín láṣẹ ká ṣe kankan kẹ ṣe ìbádà ni ìwọ́n lọ́wọ́ gàdì nínú ìbádà jọmọ́ àṣọlá òun náà nìrun ẹ̀yọ́ máa yá mi ọlọ́ni máa sàlákà kún fi sakar ọlọ́wọ́n bá ní wọ́n wá béèrè pé kí ló gbé yín dénú na sakar kọ́ọ̀lù wọ́n pariwo yè lámúnakùn mi nàlẹ́ mọ́sọ̀lín pé ẹ̀sùn tó fi kàn wá ni pé àyè kírun wọ́n lámúnakùn tó ti ẹ̀mí miskin lẹ́yìn náà bá a bá ní oúnjẹ àyè fún àwọn tí hàn ní àwọn èsè charity o àṣírí owó wà àmọ́ àyè ṣe oúnjẹ wà ní tó bàjẹ́ sílé ebi ọmọ akọ àwọn èèyàn máa wọ́n ràn wàkúnnà nàkúrò mọ́ àlẹ́kọ́ ìdí àwọn èèyàn jákújákú ilà máa bá rìn àwọn olórin bí àwọn àwọn onífújì àwọn tó ń ta tẹ́tẹ́ àwọn tó ń ṣe naija bet eh, àwọn eh, tí wọ́n ń ṣe lótò ibi táwa ń náwó sí nìyẹn àwọn èèyàn jákújákú là ń bá rìn wàkúnnà nùkàtì bí yóò fi dín àwọn ọgbàjọ́ yìí lóòótọ́ pé ọjọ́ yìí ọ̀sẹ̀lẹ̀ àgbà àgbà lójọ́ ìrọ́lá pé ìrọ́lá wá pé ata ata nàlẹ́yẹ̀kì nígbà ikú wa dé tíkú eh, tó dé bá wa lógìgì lásán wa mọ̀ pé yóò tó ni o òótọ́ ni o àmọ́ àbámọ̀ yẹn ò sí kíní eh, kò ṣiṣẹ́ mọ́ suratul mudaththir aya forty two dé forty seven àwọn sẹ́ẹ̀rí nímú yẹn wà lè jẹ́nà o lẹ́yìn náà ọmọ ṣe náfìlà lọ́pọ̀lọpọ̀ ọmọ ìyá mi àwọn nǹkan tó mú lọ sọ́run nìyẹn o bàbá kan bẹ àgbẹ̀ ni nínú àwọn oko ilẹ̀ Yorùbá bí ni nínú àwọn oko nílẹ̀ Yorùbá bí bàbá yẹn wà tìyàwó rẹ̀ wọ́n jọ ń lọ sóko wọ́n wá dé ẹ̀kùlé ẹ̀kùlé ilé bàbá yẹn wá rántí pé òun ò tí kí lùhà òun ò tí kí irun kíní sọ̀látù dùhà bàbá òsì lè má kì í ní ojoojúmọ́ kó tó lọ sí oko yóò kí lùhà kó tó lọ wọ́n wá ní kíyàwó rẹ̀ wọ́n máa ń sọ ìyàwó dóko oyé wákàtí méjì wákàtí mẹ́ta wákàtí mẹ́rin ah, kí ló wá dé tí bàbá ò padà wá wá sóko mọ́ ọwọ́ lọ lè wo bàbá lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ wọn ní bàbá ò wá bí àbọ̀ lọ ọ lọ nínú oko fáàmù ẹlòmíì wọn láwọn ò rí ọba bàbá ní títì bàbá lọ tí ó jòkó lẹ̀ wákàtí kan méjì mẹ́ta àti bàbá ti wà nílé tó fẹ́rí kalẹ̀ tó ti kú síbẹ̀ ìgbà tí wọ́n ṣílẹ̀kùn tí wọ́n ṣí ojú wíńdò tí wọ́n wù ọ̀kan wọ́n bá bàbá tó fẹ́rí kalẹ̀ ó sì ti dákẹ́ síbẹ̀ àsọkù wákàtí kan jama tí bàbá ó jáde láyé àsọkọ̀gbọ̀n sẹ́jú tí ó jáde láyé jama bí ọba máa kí ìdùwà lójoojúmọ́ ṣe ikú ọ̀pá lérí ń tọ́pa lé léyẹn ṣé yóò kú bó ṣe kú yẹn wọ́n náà wá ń fi òní dọ́là fún ẹ̀sìn ipe ma bá sàdúrà kọ́lọ́run rọ̀ wa ni ọkan ọkàn a ní ah, kọ́lọ́run ọba aláàkọ́kọ́ sànú wa ẹ ma bá bẹ lọ́hùn ọ̀rọ̀ tí ń sọ ni ẹ ma bá bẹ o nítorí pé bó ṣe wà yẹn <laughs> wàhálà wà láyé ní ṣe kí ló ń ṣe ayé ayé ni títí tí kò fìdí gbogbo àwọn dáadáa táwọn náà mọ̀ níṣẹ́ dáadáa ẹ̀jẹ̀ àmọ́ sí kọ́lọ́mọ́sá ẹ̀jẹ̀ àgbàládà rẹ̀ lọ́rùn o ọlágbára ọlọ́run bá wa àtàwùbà ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn nǹkan tá palẹ̀ mọ́ òun náà ní kátúbá min kaba iri zonobi nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ẹ̀ṣẹ̀ ńlá ní ká máa ṣẹbọ ẹ̀ṣẹ̀ ńlá ní ká máa ṣògùn ògùn tajà ògùn àgbélépọ̀tá ògùn sọ ògùn àgbéga ọ̀tápọ̀ gbogbo àwọn ògùn yẹn ògùn ẹbọ ni oògùn tí islam ní ẹ ṣe náà lóògùn wòsàn ló fi ní tàdáwà o ọlọ́run ní ẹ ṣe dàwà ọlọ́run ní ẹ ṣe oògùn wòsàn àmọ́ gbogbo àwọn oògùn yìí tá ń ṣe ńlẹ̀ yorùbá tí wọ́n fi ń pèèyàn ní alájò ológun lóyìn bá ṣe tó bá jáde láyé ilé ìwọ náà ni o kọ́lọ́mọṣẹ́wá lọ́mọ náà á tún bá kó omi sì náà ṣíṣe èyí tó ṣe látijọ́ yìí náà ó tó ọlọ́run ti bọ̀ ọ́ tó alámúyáni lílẹ̀ ní amanu an takhsha qulubuhum ọlọ́run bá níṣẹ́ wá tó látijọ́ yìí ògó èdè wọn ò mú ọ bí o ti ń ṣe wọn ò fi ọ sẹ́wọ̀n ọlọ́wọ̀ dójú tì ọ ẹnìkan ọmọ pọ̀ ń dá ṣe ó ti tó mọ́jìkú ó káyẹ mọ́ lọ́wọ́ àtàwùbà ẹni bá túbá ọkọ́ lọ nífà ni ọmọ pé illa man tábà wà ámàna wà ámìlà ámàlà sálíhà fàúlà ikà yubadilu Allahu sayyi'atihim hasana ọlọ́ni gbogbo ẹni tó bá túbá kúrò níbi ìsìnà ṣíṣe tí ó wá ṣe mọ́ tọ́wá ìmọ̀nì rẹ̀ wá lékún gbogbo yìí tó ti ṣe pátá parẹ́ á tún wá kọ iṣẹ́ rẹ̀ tí ò ṣe sínú fáìlì àmọ́ ó le torí bó ṣe lóhun túbá náà ló tún padà síbẹ̀ kéèyàn túbá kúrò níbi ṣìnà ṣíṣe ká túbá kúrò níbi wa gbèrè ẹni bá túbá gbogbo èyí tó ti ṣe sẹ́yìn ọlọ́run sì parẹ́ fún bàbá lò túbá ọ̀wọ́ amọ̀jọ́ tí kò dé ó lè wà lérí obìnrin kíkó dé ó lè wà lóòtẹ́ẹ̀lì kọ́dé pé wọ́n lọ wọlé ó ní lè jáde padà fún rẹ àfi tán bá gbé ọ jáde ó lè wá mọ́tò lọ́bẹ̀ fún rẹ kọ́dé pé wọ́n wà wọ́ wálé padà ni kò sí àrà tọ́lọ́hún lè ṣe kíni tọ́lọ́hún lè dáfẹ́rú ẹ̀ tó bá ti ń lọ lè ṣe sinimá rántí pé ṣe ṣe gbóhùn kùsẹ́dún márùn mẹ́wàá tó fẹ́ kú tó bá ti ní máa bọ̀ mọ́ rántí pé ṣe ṣe gbọ́jọ́ kú jíde ní ìmọ̀ rántí ikú èyí ó túba wàmọ́ lẹ́mu yẹ́tò ọlọ́run lẹ́ni ọlọ́run bá ní ọ́ sàbòsí fún rẹ ni ó ṣe rẹ ni ọlọ́run ló ṣe rẹ tó bá ti túbà kó túbà kán sì pẹ̀sẹ̀ rẹ kán tó wá kọ sínú fáìlì rẹ tó wá parẹ́ yẹn ẹ̀sìn tó ṣe kí ni ẹ̀sìn tó ṣe fàwùlà ìkà yubadilu Allahu sayyi'atihim hasana ọlọ́run lákọ̀ dáadáa sí gbogbo àyè tá a pa ẹ̀ṣẹ̀ rẹ yẹn á kọ̀ dáadáa sínú ẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n tó ń gbomi lójú òbí ẹ iná àwọn ẹ̀ṣẹ̀ ńlá ni ọ gbọ́dọ̀ rí tó bá ti rí wàhálà ní lọ́rùn wàhálà ní torí pé àwọn méjèèjì yẹn àwọn ọlọ́run ló sábàbí tó fi wáyé àti gbogbo àwọn ẹ̀ṣẹ̀ míì náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbowó èlé agbowó rìbá ẹja lọ lè sá fún o gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yìí èèyàn gbọ́dọ̀ gbé ìpàdé ọlọ́run bá wa ẹ̀yọ́ màá yá mi ọlọ́run ní kul ibadiya alladhina asrafu ala anfusihim ọlọ́run bá ní gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ ti ṣẹ̀ tí ẹ̀ṣẹ̀ náà ti wá pọ̀ débi pé ẹ̀ wá ń jákàn kúrò nínú àforíjì ọlọ́run ní la taqnatu min rahmatillah ẹ má jákàn o inna Allah jami'a ọlọ́run bá ní gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ pátá bó ṣe kó pọ̀ tó kó tóbi tó ọlọ́run tẹ́ bá ti lẹ́sìn mọ́ yín sì fún yín èmi ní jẹ́ gàfóró èmi ní jẹ́ nínú àyẹ̀sẹ̀ ńlá ní kéèyàn máa rò pé ọlọ́run lè fẹ́rí jò ẹ̀ṣẹ̀ tó nìyẹn lọ́tọ̀ wípé àìbẹ̀ ọlọ́run ṣọ́tù zumar aya 53 lọ́wà ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa anabi inna Allaha yaqbalu tawbata abdihi ma lam yugharqil ìgbà tí wọn ò ní gba tútúbà rẹ̀ má òun náà nígbà tí màláìka kú bá ti yọjú sí ọ tí màláìka kú bá yọjú sí ọ tó rò tọ́ báyìí tó wá ní ìṣe máa wọn ò ní gba tútúbà rẹ̀ ẹlẹ́ẹ̀kejì nígbà tí òòrùn bá yọ níbi títí sekínì níbi títí wọ̀ tí ọ̀kan nínú méjèèjì ọba ti ṣẹlẹ̀ sí ọ opportunity ni fún ọ láti sekínì láti lò láti túbá lọ́dọ̀ ọlọ́run ọba wọn ẹlẹ́ẹ̀kẹrin kọ̀dọ̀ òde ìnìlá wọ́dù yóò ní ìbádìlá nínú àwọn àpalẹ̀mọ́ fọjọ́ alìkìyàmà òun náà ni kí ẹnì kọ̀ọ̀kan wa kálọ̀ lè san gbèsè tí ń bẹ lọ́rùn wa gbèsè méjìlá máa ń jẹ ètò jẹ ọlọ́run àti ètò jẹ àwọn ẹ̀dá ọlọ́run wọ́dọ̀dù olùmọ̀dálìm gbogbo àwọn nǹkan tí ọgbà lọ́nà àbòsí lọ́lẹ̀ dá padà fáwọn tó ní gbogbo àwọn tí wọ́n kó owó ìlú sápò owó ìlú ọlọ́run lè fẹ́rí jì wọ́n ó dìgbà wọ́n bá dá padà ṣe rí ẹ̀ṣẹ̀ tó bá dé pé láàrin wa tọ́lọ́run ni ọba ti ní ọlọ́run fẹ́rí jì ọ́ tó ṣe má ọlọ́run ti gbọ́ so orí tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ yẹn ọlọ́mọ pé dúkìá nìkan bẹ lọ́wọ́ ẹ ọ̀yáwó lọ́wọ́ ẹ àbógbówó sọ́wọ́ rẹ̀ oníkọ́ báwọn tọ́jú ẹ̀ ọwọ́ anáwó ọ̀dáwó padà máa ọlọ́run ó fèrí jìn ọ pẹ̀lú májẹ̀mú kó dá owó yẹn padà fẹ́ni tó ní kété kọ́ ní ìwọ́de tó fúrújì ipe bọ́lọ̀ ní gbogbo ẹ̀ṣẹ̀ lọ́lọ́ fèrí jìn bẹ́ẹ̀ ni àmọ́ tó bá ti lọ́mọ ìwọ ọmọ nẹ́bí ádámà ọ tọrọ àfúrí ọdọ ọlọ́run ọba ọ wà dá owó rẹ̀ padà fún gbogbo èyí tẹ́ ń pé gbèsè tẹ́ ń fi gbèsè sọ̀sọ́ ọ̀rọ̀ wàhálà ńlá ni o ọkọ̀ máa dààmú nù sàárè náà kó tó wá di pé yóò wá di jọ́ àlìkìyàmà ànábì ní ìjẹ́ yìí mọ àwọn tó jẹ́ pé wọ́n ṣiṣẹ́ bàǹtàbàǹtà nínú àwọn ìjọsìn àmọ́ wọ́n dọ̀rùn wọn bá mọ́ ànábì ní nàlẹ́ mufilisa mínú umbati ànábì láwọn tó jẹ́ pé òfó ṣe nínú àwọn àjọ mi wọ́n kírun wọ́n gbààwẹ̀ wọ́n lọ mọ́kà wọ́n lọ múra wọ́n ṣiṣẹ́ yá ti yọ́ mọ̀lìkìyàmà níjọ́ náfílà tó rán yàn wọ́sù yá mi Ramadan àtàwọn àwẹ́ súnnà wọ́sàká bí i ṣe ṣe sàká bí i ṣe yọ sàká bẹ́ẹ̀ náà ní ṣe sàárà wàyá ti kọ́ di ṣátà mahaza àmọ́ ó ti bú lágbájá bóyá ìbú ara àbí ìbú àràbú tó dùn tọ̀hún tó sunkún fún káì èmi ló búra yẹn òun wá dákẹ́ ọlọ́run ó gbé ọ̀rọ̀ tó bú wọ́n wá yọ nínú ẹ̀sìn rẹ wọ́n fi dí èébú tó bú wọ́n wá fi sínú fáìlì tiẹ̀ ànábì ni wàkọ́sà fàhádà orílẹ̀ ti lọ ó sì lẹ̀kọ́ rọ́mọ fún ẹ̀ àwọn yẹn sì gbà pé sọ yẹn bẹ́ẹ̀ ni wọ́n wá wọn níwọ̀ àbùkù tọ̀hún sì mọ̀ pẹ́rẹ́ lòun pa wọ́n ní jọ́dọ̀ wa á kẹ́lá la hàdà ànábì níjọ́ àlè kíyàmà eléyìí ọjì owó ọmọlàkejì mọ́lẹ̀ wọ́n gbéṣẹ́ fún ọgbà chẹ́ẹ̀kì tán kò ṣiṣẹ́ mọ́ wọ́n ní kó lè rajà wá kò darí wá mọ́ ọ́sà lu jìbìtì àbókòwò òlu jẹ àwọn fàáfin sọ pé owó òlu máa lulẹ̀ àm owó gbogbo wa kẹ́nì kan jòkó síbẹ̀ kó sì máa ń káwọn jòkó síbẹ̀ so ọ́ dáa fún wọn ní ẹjẹ̀ máa wọ́n láì kọ̀ dáa fún wọn ẹni tó dáa fún lẹni tó làágùn tó sì ṣe kíni tó sì rí owó halal ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa wọ́n sáfà kàdámà hága òun lọ́ pa alágbájá ó gbẹ̀mí ẹ̀ ẹni tó gbẹ̀mí rẹ̀ tó yẹn bóyá ọ̀pá sóògùn owó ni àbọ̀ ọ̀pá ń torí politics àbọ̀ ọ̀pá ń torí kankan tó ń wá ọ̀sápá àyàn onítọ̀ wọn ó bù nínú sẹ́ẹ̀rẹ̀ fàyútọ́ mi ní hasanatihi anábì ni wọ́n wà fún àwọn tá sàbòsí fún yìí wọ́n fún wọn nínú sẹ́ẹ̀rí ẹni tó sàbòsí wàhádà mi ní hasanatihi wọ́n sì ń bùrùn rẹ fẹ́lẹ̀ yìí ni wọ́n mọ̀ fi àwẹ̀rẹ̀ wọ́n mọ̀ bù sínú tẹ́lómi mọ́kàtọ́ lọ ọmọdátọ́ lọ ó ti wọnú fáìlì ẹlòmí ọlọ́mọdé àṣiṣẹ́ dànù o èyí máa yá mi ayé náà láti ilé yìí ti lọ lè yanjú ara ẹ o fàyí ń fàdí ìyá tí àsànátùhù tí ọba sí dáadáa kanú fáìlì rẹ̀ mọ́ àwọn èèyàn tó sì tún jẹ lówó tó kù kọ́bùlà àyíkùdọ̀ mọ́ àléhì ó kìíza mí kàtọ́yà wọ́n wà ní kámú nínú ẹ̀ṣẹ̀ àwọn tí ó sàbòsí fún tó ó dì sínú ẹ̀ṣẹ̀ tiẹ̀ iná tó wọ́n wọ̀yọ́ wa gbóná sí àti ọba ti sí ládámọ́ wọ́n máa mú ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn sínú títí ẹni kọ́lọ́mọ́sà ìsànú wájọ́ náà wọ́n wá jù sínú fáìlì ẹ̀ tó mọ̀ tó rí àfin náà rẹ̀ yóò wá gbé wọn nábẹ̀ sórí tó bá ti sàbòsí fún ọláyé májìnà rọ̀ bàjẹ́ sásọ fọ́tọ̀ ń pé sọ́ọ́nà ti máàlìkì yawmi dín sọ́ọ́nà ti yawmi dín sọ́ọ́nà ti yawmi ìjẹsà ọdún ẹ̀sán bẹ ọdún ẹ̀sán yẹn ọlọ́run bá Allah ní ká gbàgbọ́ bí ìrìnbá gbàgbọ́ kò ní Islam nínú àwọn erigun imani mẹ́fẹ̀ẹ̀fà òun náà ni al-imanu bil yawmil akhir tó bá ti gbàjọ́ yẹn gbọ́ òun nírun ọ̀láwẹ̀ wọ́n lọ́mọ́ká òun ní mọ́ká kéyàn ní ẹ eh, àkànwàláyé àmọ̀bí amabi ọwà bí ò ní wà àmọ̀bí ó dé bí ò ní dé ò nírun ó ti kó muslim bọ́ọ̀bá ti gbàgbọ́ márùn tó kù náà ọgbàgbọ́ náà ni ọjọ́ ẹ̀san yìí máa ń fi àwọn èèyàn balẹ̀ tí wọ́n bá yàn ọjẹ́ rọ balẹ̀ pé ọjọ́ bọ̀ táwọn yẹn bá fún ọ rọ balẹ̀ pé ọjọ́ bọ̀ bẹ́ẹ̀ni kan bá lu ẹjíbìtì pé ọjọ́ bọ̀ ìbáàdà tó ṣe tí ń gba àwẹ̀ tó dúró dédé ló wá tó wá lò ní jìbìtì à inú rẹ̀ ọmọdé dáadáa torí kán lè bá rí dáadáa tọ́pọ̀ sí kíní dáadáa tọ́pọ̀ kó nu fáìlì ẹ̀ ní wọ́n dápẹ́jà tán ló lò ní jìbìtì wọ́n ní à ẹ àfa àti lọ yín ni àfa àfa ló lò ní jìbìtì máa dúnú sóhun tó kírun ti gbogbo wájú rẹ̀ tó ti díbàdí lọ́wọ́ gbówó fún lọ́gbówó lọ kí ni rọ́mọdún ẹ̀ mọ ìbádà tó wọ́n kó nínú fáìlì ẹ̀ jẹ̀mọ́ kọ́lọ̀n wọlá ní kọ́mọ́sọ̀sẹ̀ wà dínṣẹ́ oníṣẹ́ o lẹ́yìn náà kitabatul wasiyya ẹlẹ́ẹ̀karùn ní ẹ̀ ni pé ká máa kọ wíìlì islamic will kìí ṣe western will o western will ni pé ká pín ogún ká dẹ̀ gbélé lọ́yà lọ́wọ́ tá bá sì ti kú láyé kọ́ bá wa pín bá ṣe pín ẹni bá pín yẹn ó jìyà lọ́rùn ẹ̀ṣẹ̀ ni la wasiyyata lil warith ẹni tí ó bá jogún ní àìpín ni wọ́n pín wọ̀síyà yìí ọ̀dà púpọ̀ òun náà ni gbogbo akáníwèé ńlé èèyàn gbọ́dọ̀ gbàgbé ẹ̀ ọkọ̀ síbẹ̀ owó wo làwọn èèyàn jẹ ọ́ dúkìá àwọn èèyàn tó wà lọ́wọ́ rẹ̀ ọkọ̀ síbẹ̀ owó tí wọ́n náà jẹ àwọn èèyàn ọkọ̀ síbẹ̀ àwọn pápátí ìṣẹ̀lẹ̀ tó wà ń ta ọkọ̀ síbẹ̀ lẹ́yìn náà ọwọ́ akọ̀ síbẹ̀ pé tó bá kú lógìgì o kí wọ́n mú iye báyìí kan fi ṣe sàárà fún ọ tó ṣe kọ́mọ́síláṣí kan kọ́mọ́síláṣí tó bá pé bọ́ọ̀ ló ṣe gbẹ́ kan gbẹ́ bọ́ọ̀ tọ́wọ́ sì ṣe ṣe nǹkan míì náà wọ́n ṣe olóore ọkọ̀ síbẹ̀ eléyìí ni wọ́n pè ní islamic will eléyìí náà ìmọ̀ ara yàn lọ́wọ́ torí tí owó olówó bá ń bẹ lọ́wọ́ rẹ tó bá kú lógìgì táwọn olówó dé fẹ́ gbowó táwọn ọmọ rẹ wá ń sọ pé àkọọ́lẹ̀ dà kò wá sọmọ pé wàhálà ló gbé lọ́rùn yẹn ẹni bá ń palẹ̀ mọ́ ọ̀run tí ń palẹ̀ mọ́ pé òun fẹ́ dìde o sì ní gbé síbi tó jìnnà ó gbé síbi tó ṣe kí ni ibi tó súnmọ́ táwọn èèyàn ó tètè rí ìwé wíìl ìwé àkọọ́lẹ̀ là ń pè ẹlẹ́kẹfà àtàkùdù min islami al-ahli wal-awlad kéèyàn tó jáde láyé àpẹẹrẹ pé yẹn ń palẹ̀ mọ́ ọjọ́ àlìkìyàmà òun náà ni kéèyàn ó rí pé àwọn ọmọ yẹn àwọn ìyàwó yẹn wọ́n ti gbàgbọ́ yí ẹ̀sìn kéèyàn tó jáde láyé lófin àtọ̀ wà láyé ọlọ́run ó bi ọ́ nípa wọn ànábì ní kullukum ra'i anábì ní gbogbo yín ládàá jẹ wa kullukum mas'ulun an ra'iyatihi gbogbo yín lábì níbo wọ́n ti bí ọ́ níbo wọ́n ti bí ọ́ jẹ̀má wọ́n bí ọ́ níjọ́ àlìkìyàmà yí pé ọmọ rẹ kílódé tí ò kírun ọmọ rẹ kílódé tí ò gbàwẹ̀ ọmọ rẹ kílódé tí ò lè jàlbáàb ọmọ rẹ kílódé tí ò mọ ṣẹ̀sìn wọ́n nípa ìyàwó rẹ tó wà lé anábì wa Yaqub alayhi salatu wassalam ọlọ́run gbé ìtàn rẹ̀ wá nínú Al-Qur'an fẹ́ kọ̀ǹfàmù ìsìláàmù àwọn ọmọ rẹ̀ kó tó di pé ọjọ́ ọkú òde wọ́n nígbà tó torí pé wípé àárẹ̀ ti ń sòwò yìí ó súnmọ́ kọjẹ́ tọ́ lọ́jọ́ wípé a àgbà ti dé àti ń re bí àgbáre ó wá pe àwọn ọmọ rẹ̀ wọ́n ní àwọn àfáà kan wọ́n ló tún pe àwọn ọmọ ọmọ rẹ̀ ìwà ń dá wọn lẹ́kọ̀ọ́ ìwà ń béèrè béèrè lọ́wọ́ wọn ọlọ́run gbé wá alukọ̀ránì ọlọ́run ní amukuntum ṣùwàdáà ọlọ́run bá ní ẹ̀sìn bẹ́ẹ̀ ni ìdí hadara Ya'qub al-maut nígbàtí àsìkò tó fún yakub ìdíkọ́lẹ̀ libẹ̀ níhi tí yakub wá ń sọ fáwọn ọmọ rẹ̀ ó ní máa ta abudu nami báàdì ó ní kílẹ̀ máa sìn lẹ́yìn mi ti bá lọ kílẹ̀ máa sìn ti bá kò láyé ìdáwọ̀ béèrè lọ́wọ́ àwọn ọmọ rẹ̀ pé kí ni wọ́n máa sìn táwọn ọmọ rẹ̀ bá ṣe islam tí wọ́n bá fi jáde láyé tí wọ́n náà ṣe islam ọlọ́run bó bí ọ nípa ara rẹ̀ yóò tó wá bí ọ nípa àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ rẹ àwọn ọmọ rẹ tí ṣe Islam ọlọ́run ọba aláwọ̀ bí ọ nípa wọn lànàbí fi ní kullukum ra'in wa kullukum mas'ul ànábì wa Yakubu yìí nígbà tásìkò kú tó ìtìkọ́lẹ̀ libani yìí ni wọ́n sọ fún àwọn ọmọ rẹ̀ ó ní ma ta'buduna min ba'di ó ní kílẹ̀ máa sìn lẹ́yìn mi ti bá lọ kọ́ọ̀lù wọ́n Ibrahim Ismaila ọlọ́run ọba rẹ ọlọ́run ọba bàbá bàbá rẹ ọlọ́run ọba Ibrahim Ismail Isaac náà láàmásí ọ̀kan náà lọ́lọ́run wà náà lọ́wọ́ mùsùlùmí làwà ẹ̀mí ànábì Yakubu wá balẹ̀ nígbà táwọn ọmọ ní mùsùlùmí làwà mùsùlùmí làwà ọmọ rẹ ńlọ church ó sì lọ́n palẹ̀ mọ́ àti pàdé ọlọ́njọ́ àlìkìyàmọ̀ ìyàwó rẹ ńlọ church ó sì lọ́n palẹ̀ mọ́ àti pàdé ọlọ́njọ́ àlìkìyàmọ̀ kí ló fẹ́ sọ fọ́lọ́hún ẹ wọ́n ní o ti lọ́kọ ẹ Sunday lọ́kọ rẹ̀ ẹ sọ fún Sunday kó gbà Islam tí Sunday ọba wa gbà Islam ẹ wá ní kọ́mọ ayọ́mọ bọ̀ wá sílé torí pé kò lẹ́tọ̀ọ́ kí Fatima Zainab ọ wà lábẹ́ Sunday náà tẹ́lẹ̀ igi tẹ́lẹ̀ sùn yẹ ẹ̀ṣọ́ tọ́lọ́run ti ní wàhálà tún kìhún mushrikin ọlọ́run ní ẹ má fọmọ yín obìnrin fẹ́ àwọn kèfèrí ẹ má fọmọ yín obìnrin fún àwọn kèfèrí igi èso tẹ́lẹ̀ náà sì náà ni wọ́n ń ṣe tẹ́lẹ̀ náà ọ wà mú wálé ọ nìkan ọmọ bọ̀ wálé wọ́n ló ti bímọ mẹ́rin ẹ̀mẹ́ márùn-ún ẹ̀mọ wálé ẹ̀mọ tọ́ ọmọ ẹ̀mọ tọ́ ọmọ ọmọ nítorí kọ́mọ rẹ̀ kọ́mọ wọ iná kí wọ́n náà kọ́mọ rojọ́ lọ́rùn ẹni tọ́mọ rẹ̀ sọ Islam tó sì sọ sọ sọ tọmọ ọgbọ́ tọmọ wá sá lọ ọlọ́run nílá nìyà rẹ̀ àmẹ́ni tó tọ́jẹ́ pé òun ló ṣe dìndìnrín títí ọmọ yẹn fi dẹ́lẹ́sìn míì ah, wàhálà ní lọ́rùn ọkọ̀ alẹ́ máa ti pàdé ọlọ́run ọmọ tọ́lọ́run dá ọlọ́run dá wọn torí Islam àtiwọ́n náà ọlọ́run wá fi wọ́n sábẹ́ rẹ̀ kí wọ́n mọ mójútó wọn kó lè bá gbalada kọ́lọ́mọba aláàkọ́mọ́sá àti àwọn ọmọ wọn yà dáadáa kọ́lọ́mọjì wọn yà yakuyawo suratul Baqara àyà one thirty three ẹlẹ́ẹ̀keje tabligu risalatillahi masuliyatun yawmal qiyamah wọ́n ní gbogbo àwọn àfáà gbogbo àwọn àfáà tá ń jíṣẹ́ ọlọ́run wọ́n ní gbogbo wa ká máa lè pariwo ẹ má ṣẹbọ iṣẹ́ wa nìyẹn o iṣẹ́ àwọn ànábì ọlọ́run nìyẹn tawhid ad-da'watu ila tawhid ẹ má ṣẹbọ iṣẹ́ alákọ̀ọ́kọ́ nìyẹn kí ni iṣẹ́ alákejì jama ẹ má ṣe bídíà àtẹ̀bọ̀ àti bídíà òfò ní méjèèjì jọ́ àlìkìyàmà wàláwà aṣọ́rọ̀kú làhábìtọ̀ àánú makanu ya'malun ọlọ́run tẹ́ bá ṣe bọ́ iṣẹ́ wọn bàjẹ́ anábì ní kullu bid'atin dalala wa kullu dalalatin fi nnar anábì ní man ahdatha fi amrina hadha ma laysa minhu ẹni ọlọ́run ní sekí ní jama ọlọ́run ní gbà lọ́wọ́ ẹ ẹ̀sìn ó ṣe bá nẹ́bí ṣe gbé kalẹ̀ ni àwọn àfáà ká máa pariwo ẹ̀sìn fídí alẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ká máa pariwo káwọn yóò fẹsẹ̀ ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ lẹ̀ mélòó jama odi di mẹ́ta mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ̀sẹ̀ náà ni àmọ́ ìpele nípele ni dáwà ká máa jíṣẹ́ ọlọ́run ká wá gbìyànjú kó jẹ́ nítorí ọlọ́run toríjọ́ lè kíyàmọ́ ọlọ́run ó bi gbogbo àwọn takéwú bí ó ṣe bi àwọn ànábì ọlọ́run ìdí ẹ̀ ń sọ dodo ọ̀rọ̀ àbẹ́ ìwọ̀n àti ẹ̀jẹ̀ káàkiri àwọn èèyàn pọ̀ lórí social media lẹ́ni ọlọ́run nìkan ló mà níyàn kálukú jàmá tó bá ṣe dáwà lọ lè rí i pé tó ń ṣe yẹ̀ ń ṣe torí ọlọ́run lẹ́yìn náà òun ṣe níbàámu bá ànábì ṣe kí ni bá ànábì ṣe gbé e kalẹ̀ torí pé ọlọ́run ni falanasa alanna alladhina ursila ilayhim ni á bi gbogbo àwọn tá a ìjọ àwọn jama ọlọ́run lábí wọn tí wọ́n jíṣẹ́ wàlànàṣẹ́ alánàlẹ̀ mọ́rẹ́sẹ̀lín a ti bí àwọn òjíṣẹ́ náà pé sẹ́yìn náà sọ sẹ́rọ́jú sọ sẹ́sọ dódó sátúlù araf ayálẹ̀ kẹfà ọlọ́run ó bí òjíṣẹ́ àlòwòlẹ̀ àmọ́ wàlà sátúlù àbíyá àwọn àfa àlárólé àwọn anábì ọlọ́run láwọn yóò wárí tó dírí hàmọ́ wàlá dínárì anábì ní owó dírí àmà tó wo dínárì kèé sowó ni àwọn anábì ọlọ́run fílẹ̀ fẹ́yàn àfa káwọn fọ́ ọmọ pé owó lòun wá àwa rí pé gbogbo dáwà tó ń ṣe òun ṣe láti pa owó sápò ni ọwá gbìyànjú irun dúdú di funfun àmánìyàn rẹ̀ ọlọ́run mọ̀ kìí sàníyàn tó lọ́n fẹ́ kó ní òfò ńlá ni ọlọ́run gbé àfáwọ̀ kan dìde jọ́lẹ̀ kìyàmà uwa masul lérí àwọn àlùmbà so fi wọ́n mọ̀nà ní àbọ̀ sọ wọ́n nù wọ́n láwọn kan ṣe pariwo ń jọ náà wọ́n ní wàkọ́lù rabbana àwọn jama àwọn aráàlú aráàdúgbò ará masalasi wọ́n ní ina iná àtọ́ àná sáadátaná àwọn eléri wa látẹ̀lé o òun lọ́sọ fún wa ní jímọ̀ pé ọ̀nà ní kéèyàn ó sì wá láyàláyà kọ́ pé níjọ alárúbà láàmáwẹ̀ nínú tíráwò nìyẹn wà ẹ wá àwọn èèyàn tó ń mú àwẹ̀ nínú alárúbà ìjọ gíní jama ìjọ alamisi òun sì ti sọ jímọ̀ pé alárúbọ̀ aláàmù àwẹ̀ ẹni tó gbàwẹ̀ nínú ṣàbán ṣé rọmọdán lọ́gbà yìí ó gbà rọmọdán àti ọláwà àti rọ̀ṣùlù wà ó lè amúrì mi ń kùn lọ́wọ́ ńlẹ̀ ẹ tẹ̀lé tọ́lọ́ntà nábì ẹ tẹ̀lé àwọn aláṣẹ sùlùtọ́n láláṣẹ wà náà sùlùtọ́n láláṣẹ tẹ́ bá lẹ̀ ní fi tẹ́ǹsẹ̀ yẹn lẹ̀ àwọn yóò àwẹ̀tẹ́ ìwá ń gbà nínú ṣàwádìí sí ọmọdánà nìyẹn so orí wọn tó wá ń ṣe fátíwá pé ẹgbà wẹ́njẹ́ báyìí tó yapa jama tó yapa amiruwa tó yapa eléri gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n gbà ọgbà tiẹ̀ lọ́tọ̀ gbogbo ẹ̀ṣẹ̀ táwọn tó wọ́n gbà wọ́n tún dìlé wọn náà lérí jama nígbà wọn wá di gbogbo ẹ̀ṣẹ̀ sẹ̀tún wọn lásìkò tá lò lọ́wọ́ yìí tọ́jú gbogbo tá a bá ti sọ ó ti wà lérí mídíà tó bá ti sọ̀rọ̀ kan sí ìjọba ó ti dégbè yàn yé ẹ wá wo báwọn yẹn ṣe pọ̀ tó àwọn yẹn wá mú àwọn ẹjọ́ làrúbà ẹ dákun jàmbá ẹ àwọn yẹn tó mú àwọn ẹjọ́ làrúbà rúbọ̀ ṣe pọ̀ tó ní gbogbo ayé ẹ̀yọ́ màyá mi kọ́ wá dé pé ọrùn ẹnìyẹn ni wọ́n ṣe kí ni ìdí wọ́n wá lọ lè kọ ẹ̀ṣẹ̀ yẹn sí làwọn fáàfin sọ fún wa pé tọ́ bá mọ̀ pé ọ̀fẹ́ sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì mọ́rò kò fẹ́ báyàwó àtọmọ rẹ sọ̀rọ̀ gbà pé ọ̀fẹ́ bá gbogbo ayé sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà ìtọ́ bá sọ ọmọ ìyá mi ìtọ́ bá sọ ọ̀rọ̀ dáadáa o inú kọ gba ládà rẹpẹtẹ àbí kọ wọ́n wàá sọ pé ìdá àtọ́ àná sáadátànà àwọn eléri látẹ̀lé o wọ̀kúbara àná àwọn àgbà fáwa àwọn àfáwa àwọn àgbà wa fa àdọ̀lúdà sàbílá àwọn ni wọ́n sì wá lọ́nà rọ̀bánà àti mùtàìfẹ́yìn min al-adhab wọ́n ma wá sọfọ́lọ́hun wọ́n ma sọfọ́lọ́hun wọ́n ma ṣépè ipò wọ́n lọ́wọ́ mọ́sàn fún wọn ní ìyà àdìpèlé méjì wà láàánàmù láàánà kàbíra wà bá wà bínú sí wọn wọ́n wà bínú díẹ̀ o láàánà kàbíra bá wà bínú sí wọn rẹpẹtẹ àwọn ni wọn ò sòdodo fún wa àfẹ́ ilé ìdódòkúnlẹ̀ yìí 40 years láfi làṣà látú ẹ̀ àmọ́ kàbùlí àmọ́ bàdí èyí tó jòkó lẹ́yìn sí pé bàbá kan bẹ níjọ́ kan bàbá yẹn jòkó mọ́sálásí àbá súnà kan wá wọlé lẹ́yìn àásìrì wọ́n á kírun tálọ́wọ́ sàlàyé nípa bá àṣẹwẹ̀ jẹ́nẹ́bà bàbá àdínà wá ń sọ fún àfáà yẹn pé ṣé kò jù báyìí náà lọ ó ní kò jù bẹ́ẹ̀ lọ ó ní láti bí ogún ọdún àbí ọdún ogún méjì forty years ago bàbá ní láti bí forty years ago lòun ti ń báyàwó lásìkò òun òun ẹ̀ bó ṣe rí yìí bó ṣe sọ yòówọ̀n òwẹ́ bẹ̀ rí o ìtumọ̀ ní pé òun rí ọwọ́ ní ṣe wa tí ó wà ń bí iṣẹ́ kí ni wọ́n ń ṣe nígbà wa dé bàbá wa takò wípé ìmáàmù àfáà yìí sọ̀rọ̀ kan àfáà kan wá bí ó kan lọ́sàn bẹ́ẹ̀ ni ìmáàmù ni bẹ́ẹ̀ ni kí ló dé sọ fún wa ọwọ́ lẹ́wọ̀n ọmọ wa ọlọ́jọ́ fún ya kàfáyà wa ọ̀tọ̀ ni táwọn àfáà ọ̀tọ̀ oníṣẹ́ tí wọ́n fi ráwọn ọ̀tọ̀ yìí tí wọ́n ń jẹ́ kọ́lọ́mọ́sá máa wà náà dúró àbá náà ní bọ́jọ́ àlìkèyà àmọ̀jàmá àbá tó bá fẹ́ bọ́ kóun náà di ẹrù rẹ̀ kó di ẹrù rẹ̀ kọ́lọ́mọ́sá ìṣàánú wa suratul azab aya sixty seven asbabul gafla níparí ọ̀rọ̀ mi kí ni wọ́n ń fa àtọ́pọ̀lọpọ̀ wa tá fi wá gbàgbé ọ̀run ọmọ ìyá mi tá a bá ní tara wa àfi kí kọ́lọ́mọ́ kọ́ rọ̀ wá lẹ́mìí ọkàn lé sí ní ojoojúmọ́ ní jàmáà níjọ́ ń lè yẹn máa ń kú tí ara máa wárìrì táwọn yẹn wà ní tẹ́tí wọ́n ń sìnkú ẹ̀rọ àwọn yẹn dákẹ́ sí i nísìnyí wọ́n tún wọ́n máa kọrin wọ́n máa rojọ́ wọ́n máa rẹ́rìn nítẹ́ ikú bá bẹ́ẹ̀ bá kún lé ọ̀kan ọ̀sẹ̀ méjì èèyàn ní lè gba wájú rẹ̀ ipe ha níjọ́ ni ọkàn mi níjọ́ ní tèmi náà báyìí ta ló tún kàn àmọ́ nísìnyí èmi ti lé pẹ̀lú ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ni ṣe àṣírí kí ní fóònù tá ń gbé lọ́wọ́ yẹn òun ni ilé ẹ̀ṣẹ̀ fọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ báyìí bí wọ́n bá ti rẹ́ṣẹ̀ tó fẹ́ ṣe ń gbòòrò tí ò rí ọ̀nà tó fẹ́ dá yọkàn lọ lè ra ìcháàjì káàdì yóò sì lóòdù dátà yóò sì bẹ̀rẹ̀ sí máa ṣe ọlọ́ kò wá sí ìrìn ẹ̀ṣẹ̀ tó fẹ́ ṣe láyé tí ò sí lé ní íńtánẹ̀tì gbogbo àwọn kèfèrí tí wọ́n láǹfààní àti dénú léyìn gbogbo àwọn olórí burúkú tí wọ́n láǹfààní àti yá léyìn tọmọ yín bá ti ní fóònù lọ́wọ́ wọ́n ti dọ́dọ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá wa ẹ̀yin sisters wa ẹ àwọn márùn o ọmọ tí ó bá ti tó lo fóònù ẹ má gbé fóònù lélẹ́wọ́ o èyí tó tó lé fóònù gan ẹ má ẹ má tún máa sọ tó bá lọ tẹ ẹ má tún tọ́ wà ń bẹ́ẹ̀ ọmọ lè ka kùránì láàárọ̀ kọ́dọ̀ wa alẹ́ kó lè dó lórí burúkú gbogbo ọ̀ràn àbàjẹ́ láyé gbogbo ọ̀ràn aburú láyé ó ti wà lérí fóònù ó ti wà available fóònù dàrí gẹ́gẹ́ bí yàrá kan tó kó gbogbo àgbáláyé síbẹ̀ ni àwọn ẹni ire àwọn ẹni ibú àwọn lórí ibú àwọn lórí ire àwọn ọ̀daràn

ẹlòmí tí ìbádé pé wọ́n ní kọ́ wá gbàrà lọ́wọ́ ń bí ní ànírí ń bí kò ní wáwà sí ọlọ́run ní ilé ayé ó kílẹ̀ sí yín àmọ́ tó bá ti dọ̀rọ̀ ẹ̀sìn ó ti ẹ̀mọ̀ sí yọ́bọ̀yọ́bọ̀ gbogbo alákàwé lámọ̀wé gbogbo alákọ́ṣẹ́ lámọ̀ṣẹ́ sí gbogbo alákọ́ ẹ̀sìn dáǹṣe ẹ dákun ẹ jẹ́ pàtàkì al o ọlọ́run ọba ní wahum anil akhirati ghafilun ọlọ́run ọba ní ya'lamuna zahiran min al ilé ayé yẹn kílẹ̀ sí wọn wọ́n sì wá mọ̀ nípa ẹ̀ wọ́n mú owó sí dáadáa àmọ́ wọn mọ̀nú kí wọ́n mọ bísínẹ́sì ṣe wọ́n gbọ́n àwọn wọn mọ kìyàmù lélì wọn mọ̀ bá sí kí wọ́n hùm alẹ́lẹ́ àákẹ́lá wọ́n mú gáfílùn wọ́n pa àákẹ́lá wọ́n pa á ti sẹ́gbẹ́ kan wọ́n bá yé lọ ẹni tó bá lága inú wa tí wọ́n sọ fún ọ pé ilé tó wà ẹni tá àmì ni wọ́n lè lé ọkọ̀ mbẹ́ ibi tí wọ́n padà lé ọ lọ nìyẹn bẹ́ẹ̀ bá ní tẹ́ náírà bẹ́ẹ̀ bá gbọ́n èèyàn náà wà náírà síbí èyàn náà náírà sí ọ̀hún yẹn torí ibẹ̀ yẹn súwọ̀ pé ibẹ̀ ni permanent house àmọ́ bí wọ́n ṣe mábù òun ṣe pop òun ra nǹkan sílé ọ̀rọ̀ àtàbà yìí náà bá gbọ́ léjìká pé àsìkò ti tó mọ̀láìka kú ní ẹ̀jẹ̀ mọ́ àlàákàrà wa ẹ̀dá kun bàbá ti ṣe wàhálà ayé ẹ̀jẹ̀ á máa ṣe tọ̀run torí pé ilé ayé òṣùwọ̀ òkùnkùn láyé yọkàn kílòsì lẹ́ẹ̀kan náà wọ́n ní alájì á ah, àtẹ̀jẹun láyé àná ni wàláhì ó ti wà nù sàárè láàrọ̀ bàbá kan lọ́dọ̀ wa ń bẹ̀ wọ́n ní ẹ̀yìn ìyàwó ìyàwó méjì ló ní ẹbà ń dáná ó sì fẹ̀yìntì iṣẹ́ òní ẹbà ń dáná àwọn méjì ó gbé tẹ́nìkan kan ò bá tí tẹ́nìkan ò bá tí ṣetán kẹ́nìkejì ọba ń dá ebi ń pa wọn àwọn méjì bá dé wọn bá gbóúnjẹ wálẹ̀ kan náà ìgbà wọn gbóúnjẹ déwájú bàbá láàrin ìṣẹ́jú márùn wọn bá jí wọn lọ ni àtúntí kú it is life ìjọba ni wọ́n ah ọmọ lè yálé ọmọ kún fi dúnìyà ká ẹnìkan gẹ̀rìm àyìn ànábì ni wà bí àjòjì ńlẹ̀ ayé ìta asibahata tó bá dàárọ̀ tó bá jí lárọ̀ báyìí fàlátà tẹ́sí ni masa má pílánì rọ̀ lẹ́fún rẹ fọ́nà àwọn tí wọ́n jáde tí wọ́n wọlé yẹn náà ó yẹ bí wọ́n ṣe ń jáde làwọn náà ń jáde àsìkò tí wọ́n tó lójú wọn kú àsìkò tí òtítọ́ ní òde ó ṣe kiri ní òde ó kú ọ̀wá bẹni tọ́kàn kọ́lọ̀mọ́dé òdì kẹ́ni kọ̀ọ̀kan wa nísìn ẹlẹ́ẹ̀kejì òun náà ni aláìbò wàláhù eré eré ṣíṣe ọlọ́wọ́n bá ní ìkìtàdàbàlì náà sí hisabuhum ọlọ́wọ́n bá ní àsìkò ìṣirò sẹ́yìn kọ̀pẹ́ máa wà wọ́n fi gáfúlà tẹ̀mọ̀ rìdùn ẹ̀ sì tún ṣeré ká máa wo bọ́ọ̀ kí yẹn fi àsìkò rẹ̀ máa wo bọ́ọ̀ kí yẹn máa fàsìkò rẹ̀ máa wo movies kọ́ máa fàsìkò rẹ̀ kọ́ máa fi wo drama kọ́ máa fàsìkò rẹ̀ kọ́ máa fi gbọ́ orin subhanallah bihamdi ọgọ́rùn-ún òrìṣẹ́ lójúmọ́ la ilaha illallah ọgọ́rùn-ún òrìṣẹ́ lójúmọ́ orírun kí irun tó lọ́n kí náà mìíràn símẹ̀ ọwọ́n bẹ̀lẹ̀ ayé àlàákẹ́ra sí ń bàjẹ́ kọ́lọ̀mọ̀ bàálà kọ́sọ́ wa o níparí ọ̀rọ̀ mi òun náà ni pé ìjẹ́tẹ̀yàn bá ti wá rí màláíkà ṣé wọ́n máa ń gbẹ̀bẹ̀ ìpè ah gbogbo wọn ní ká palẹ̀ mọ́ àmọ́ ìpalẹ̀ mọ́ ẹ mọ́sà fún lásìkò díẹ̀ sí sáàfà kan lè sọ bẹ́ẹ̀ kò sáàfà ọ̀hún kò sí olówó bó ṣe kọ́ náwó sẹ́sìn tó kò sẹ́ni tó lè sọ àwọn ọmọ dáa èyàn dáadáa mọ́ ní nítọ́jú òbí ẹ lásìkò kó bá ti tó ọ̀nlọ nìyẹn ọlọ́ni hatta idha jaa ahdahumul maut ọlọ́wọ́n bá ní lásìkò kó bá ti tó qala rabbi irji'un ọlọ́wọ́n bá ní ọ̀kan nínú wọn nínú àwọn ọmọ èèyàn ìwọ̀n sọ pé irji'uni ẹ̀dákun ẹlọ́mi amuhiluni ẹ̀dá mi padà sílé ayé la'alli a'malu salihan fima taraktu ní àwọn aṣẹ́ dáadáa tí ìrí ṣe ẹdí ń padà kí lọ́lẹ̀ ṣe kí mi náà lọ́lẹ̀ pèpè àfọ́rùn kálà ọlọ́wọ́ bá ní ìdí sọ yẹn ò rí bẹ̀ mọ́ láàárọ̀ jà àtàlà kò lè padà mọ́ bí ta ni kí ní jágúdá ayá ìrọ́ ni kò ságúdá ayá wọ́n bá ti kó ogún ni ẹ̀ ọlọ́wọ́ bá ní kálà innaha kalimatun huwa qailuha ọlọ́ni ọ̀rọ̀ tó sọ yẹn kò wa min wara'ihim barzakun ila yawmi yub'athun ó ti wọ́n ti ọba ti jẹ́mọ́ ti gbẹ̀mí ẹ̀sìn amamahu barzak kọ́ wọ barzakun ni barzakun ni sàárè àyè tí a wà kó tó díjọ́ gbèǹde a wà wà ń bẹ̀ tí táyọ̀ fi parẹ́ táyọ̀ bá wa dìde ọbẹ̀ lọ́wọ́ ọba nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ níjọ́ náà ah, ọlọ́mọdé á sin àbámọ́ bú o níjọ́ náà kọ́lọ́mọ́ fi á sínú àwọn tí wọ́n wọ náà o níjọ́ náà kọ́lọ́mọ́ fi á sínú àwọn tí wọ́n wọ náà kó tó wọ àlìjánnà o níjọ́ náà kọ́lọ́ mọ́jì akábà máa burú àtàwa àti àwọn ẹbí wa àtàwọn ará wa kọ́lọ́ mọ́sà ṣe wà lẹ́nu rẹ̀ níjọ́ náà Allahumma adkhilna daraka daral abrar Allahumma adkhilna daraka daral abrar ولا تدخلنا النار قبل الجنة اللهم لا تدخلنا النار قبل الجنة اللهم لا تدخلنا النار قبل الجنة واجعلنا من الفائزين برحمتك يا أرحم الراحمين سبحانك اللهم وبحمدك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 كلا نمد هؤلاء وهؤلاء من عطاء ربك